هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله الذي بنعمته وبفضله تتم الصالحات والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدب فولن أترى لكم كلام أترى رفوع نبي صلى الله عليه وآله وسلم àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tánàbì mú wa bá wa tí ó ti dọjọ́ alkiyama eléyìí ni ètò orí ètò wa dáwàtul haqqi ìpèpè òdodo yìí tó máa ń dé sétí gbọ̀n wa ní ìdájí ìdájí báyìí láti ilé agbóhùnsáfẹ́fẹ́ premier fm ninety three dot five dùgbẹ̀ ní ìlú ìbàdàn èyí tí àwọn ọmọ ọlọ́run ṣe onígbọ̀wọ́ rẹ̀ kọ́lọ́n bá ní lékún àrísìkí wọn kọ́sàrẹ̀kún dáadáa wọn dáràjà wọn ọ̀làlá ìlà ìlọ́lá tí àwọn àfáà wa فضيلة الشيخ سليمان محمد الأول àmúgbẹ̀ẹ́yá tí ẹjọ́ ìmáàmù àgbà fún wa ní ìyànà bóríjà central mosque ìmáàmù àgbà fún wa ní green mosque ní gbàgì tí wọ́n bá ní sàlàyé lọ lórí nítorí bá ti pẹ̀lú ìrìn àjò ojú oorun bí ó ṣe rí àtàwọn nǹkan tí ó so mọ́ gẹ́gẹ́ bí ẹ̀sìn bí ó ti ṣe ṣàlàyé rẹ̀ kò láti inú alukur'an àti sunna nabi sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ti máa bá ní tẹ̀síwájú níbi wọ́n bá dé gẹ́gẹ́ bí wọ́n sọ fún wa pé ìtí ọkàn nísìnyí òun náà ni àwọn mọ̀jẹ̀mú tí ọ ń bẹ tá gbọ́dọ̀ ní lára omi tí yóò tú àlá àbí pé gbogbo yìí náà lálọ́ lọ bí àlá wa bá bí sòrò lẹ́yìn ni abala yìí tí ó fẹ́kù kọ́nà mọ́sá ìbá ni kí wọ́n ti kò gẹ́ àánú rẹ̀ fáyọ̀ tafaddal mashkuran ma'jura. a'udhu billahi من الشيطان الرجيم وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخرفهم فما يزيدهم إلا طغيانا كبيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعلى ọ̀pọ̀ ni fọ́lọ́wọ́ bá tó ti wá mùsùlùmí àtọ́rọ̀ ìkúlù kí láti gẹ̀rẹ̀ fún nàbí sallallahu alaihi wa sallam tọ́rọ̀ bá láti bá máa jẹ́kẹ̀ẹ́ fún gbogbo wa ọlọ́pàá ìtàlẹ̀kún kí káàkiri wà náà tó ti bọ́kùn náà kúrò lọ́rùn rẹ̀ nítorí pé gbogbo àsìkò ìsinu tí bá ti ń tó báyìí ìyá nẹ́bì ní ọlọ́run náà wọ́n ní àwọn tó wọ́n máa bọ́kùn náà Ramadan níbi ojúmọ́ lásìkò ìsinu la ilaha illallah ọlọ́run tó bí a ń bẹ́ẹ̀ o ti wà ń a fọ́pọ̀ sáà ti wà ń bẹ́ẹ̀ ọjọ́ ẹni tó fẹ́ kálá àwọn ọmọ ìjọ òdòdó àtàlà ìbọn ni ó sì máa hùwà ìṣesí òní ọmọ ṣe a sì mú pàtàkì kẹ́kẹ́kẹ́ wá tí ọ̀rọ̀ àláti gba ẹ̀sọ̀ pé alálàmà lálà tí èso nǹkan ní ẹ̀sìn lọ́mọ àti ẹgbẹ́ lọ́ni ọlọ́jọ́ pẹ̀lú ìlú lọ́la sí ọlọ́jọ́ tó kọ́ rẹ̀ tí wọ́n jọ papọ̀ tó rúpẹ́ ọ̀rọ̀ mọ̀lẹ́yìká ni ṣùgbọ́n èmi á pa fún ẹ̀ǹtí ọ̀bàlà ibi tó ti jẹ́ pé ìmọ̀lọ̀rọ̀ kásọ mọ́jẹ̀mú tí ó wà lára ẹni tó lè bá ní tú àlà náà lẹ́yìn ìgbà náà kátó wá sọ kẹ̀fíyàtì tàbí bóòlà sí ṣe tú àlà àìdẹ́bí alọ́gbọ́gbẹ́ torí a ní ìdí àwọn pẹ́sípẹ́sì kan tí mo ń de ọ̀rọ̀ àlàmọ́lẹ̀ àti mbọ̀ jẹ̀mọ́ra

jẹ́wọ́ stability wọn ń bẹ̀rẹ̀ tó ti kọ́bí ẹ̀sẹ̀ tí ń fò lọ́lọ́kì sọ́nà tí wọ́n ti ti bẹ́ẹ̀ yóò gbà ní yóò gbọ́ lẹ́nu ọlọ́nu tí wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n àlàpẹ́rẹ́ ó ti kọ́ lẹ́ntì ní pẹ̀ntì àmì ẹ̀rọ tí kù lórí ọ̀nà àwọn bọ̀ wọ́n lọ́kùn àádùn àálìmán àfẹ́sìn tí ò ṣe àfẹ́sìn ó là máa ń sọ àlà tí ọ̀bà yé ni làá sọ rú rẹ̀ fún pé ẹ̀ ìṣẹ́ ìwà mo lọ́lọ́bẹ̀ yìí kí sì ni nǹkan ilé tí ó torí àti gbé ní ní ìwé ìtẹ́jọba pé àgbẹ̀bùn náà lànà ìgbà míì a máa jẹ́ ìfúnlẹ̀ látọ̀dọ̀ ọlọ́run pé bọ́ọ̀lù ìjọba ilé ìjẹ́ ẹ̀bí ìgbà kejì ẹ̀dọ́kun kí ni ọba orí sí aláìyọ àì máa lọ rè bá aláìmọ̀ká o ìjọba àlálọ́látì ẹnu bí ogún lọ ábẹ́ ọtún wọ́n fi fẹ̀rẹ̀ sí ọ jẹ́ kí jẹun kì í ṣe ọ́dọ̀ ìpẹ́yẹ̀ jẹ́ àṣà ọgbọ́dọ̀ jẹ́ olùtọ́rọ̀ àtọ́ tí ó jẹ́ ẹni tí ọlọ́run fún ní ọpọlọ gan ilé fà á tó fi jẹ́ tó lọ́n bá fẹ́ lọ́nà fún dára lẹ́yìn tí ó gbà lọ́wọ́ rẹ̀ tí ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó dára ju ọlọ́run láti bẹ̀ ọlọ́run ó bá lò nínú ìfẹ̀mí rẹ̀ lẹ́yìn ọ̀bàlọ́ kàtí ọmọ sẹ́sà jọ̀wọ́ àwọn tó ń rẹ̀ ìrọ̀lẹ́ ìlànà rẹ̀ wà ti gbìn ìmọ̀ náà ìmọ̀ pé ìjẹ́kí kí maturity òun gẹ́gẹ́ ọmọ lẹ́ẹ̀kọ́ ìmọ̀ táyé ọmọ pé àfìlẹ́gbẹ́gbẹ́ yìí òun náà kí ni jẹ́kẹ́ ìkọ́rú ó kó àkóyọ wọn mú ó kó kéèyàn mójútì ìmú ó kó kéèyàn ọmọ tí ó sọ wájú àti tí ó sọ yìí ó kó kéèyàn ọmọ ẹgbẹ́ ìbínú kí ọmọ ẹgbẹ́ ìrọ̀rùn mú ṣùgbọ́n ìrìn ọmọ ọmọ rẹ̀ àti pẹ̀lú kó tọ́wọ́ padà lórí kí tó mẹ́tú gbẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀bìnrin nìkan ìlọ́gbàrò wà lọ́wọ́ ti máa tìwọ́pọ̀ ọ̀fẹ́ máa lùmọ́ yẹn bẹ́ẹ̀ náà bó sì jẹ́ pọ́pọ̀ nìkan náà yàtọ̀ yàtọ̀ tọ́wọ́ padà tó tó máa ń fún yàn jẹ abala tó ọkùnrin ọgbà kan ibi ń tẹ́lẹ̀ kó ti fi tẹ̀gbẹ́ ọgbà oko yóò sì máa padà láàyè níbi ìmá rẹ̀ ó di méjì jẹ̀mẹ́yà bí wọ́n kọ́ sí yé ṣùgbọ́n bàtí wọ́n lọ́mọ ìlú ìbẹ̀rẹ̀ ìgbà bẹ́ẹ̀ wọ́n láàrín ara ìlú ọmọ wípé ìmẹ̀tì ẹgbẹ́ náà wọ́n gbé wa ìtìgbẹ́ wọn kò tó láàrín bí wọ́n sábà ìtẹ̀lẹ̀kọ̀ọ́ ìlú ọ̀ lórí ọ̀ wọ́n pẹ̀lú ìjọba àpá ọ̀pọ̀ tó yìí tí kí wọ́n bí ọ̀pọ̀ tó yìí lórí tọ́jú bọ́ta nítorí pẹ̀lú

wọn ò bá wọn jẹ àwọn àgbàlagbà rí tó bá ṣe tẹ́tọ́kọ́ máa lùmọ̀ yẹn ẹ sì máa rí àwọn ààyè pé kọ̀sà àgbàlagbà tó súnmọ́ ọmọkùnrin ọmọ ìwé ìlú àgbàlagbà lọ́dọ̀ ẹ máa rí mbẹ̀. فدار العلم اطمسنا إلى القرآن ترشدنا. ọgbọ́n ọmọ tó jẹ́ pé yóò gbọ́nà wípé ìmọ̀ tẹ́lẹ̀ ń fẹ́ kìí ṣe torí ara rẹ̀ gbọ́nà ìgbọ́nà tó kọ́ dẹ́gbà yìí dáadáa ìlọ́ta ọlọ́wọ́ ọmọ ìfàkọ̀ gbọ́gbà ti wúlò lọ́wọ́ rẹ̀ torí pé ìtẹ́lẹ̀ ń ṣiṣẹ́ bẹ̀rẹ̀ kọ́ kó gbogbo wa bó ti fi rapọ̀ sí wa kò mú àlọ́lọ́kọ̀ pamọ́ kò bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ìmọ̀ ẹnbà tí ó kọ̀ gbọ́dọ̀ fi sí arún nítorí pé kìkì àmọ́ náà àjọ nínú àwọn àbábọ̀ sọ wípé àjọ ni wa ní òun ti ń sakọ́ sí ìyàn ìfẹ́ àjọ ni tó bá ti á jẹ́ pé nǹkan fẹ́ fẹ́ sọ̀rọ̀ náà ni màtíbá ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sọ yàrá dáa ègbó ń bẹ̀rẹ̀ gbogbo náà tí bá ti ń di pé kò lò bẹ́ẹ̀ sì ní kó lò ẹgbẹ́ òṣìṣẹ́ rẹ̀ àwọn ọmọ sáà wọ́n lòdì dáṣẹ́ alẹ́ ẹjẹ́ ọ̀sìn sọ́tọ̀ àbàtà títún ní ọba gbígbà ìsìlámù dáadáa látò kán bẹ́ ọkàrí àwọn ilé ìgbà ìmọ̀lẹ́wọ̀n nǹkan ìkàgbà ọ̀ láwọn òṣìṣẹ́ ọ̀ láti rẹ̀ ìgbà ọba yẹn wọ́n gbé sí ọlọ́wọ́ kú ọjọ́ báyìí tó bá wọn báyìí ìyí ṣe lẹ́yìn ọ̀lọ́ lọkùnrin kan bá dé aláìní ni wàáyí òṣìṣẹ́ àtẹnudẹ́rẹ́ rẹ̀ tú kọ́dà kò tó rí rẹ̀ sírí ó sì ń fi ọmọ tó lọ́wọ́ ṣàtọ́ ìlú dákẹ́ fẹ́rẹ̀ rẹ̀ láwùjọ fọ́ ọ̀nà ni Abdullahi ibn Umar Maktoum bẹ́ẹ̀ ni tí a lórí wọ́n bẹ̀rẹ̀ tọ́jú bí ọgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ bí wọ́n lẹ́yìn ọgbẹ́ yìí ní ọgbẹ́ ọmọ níbi ànábì ọkọ̀rọ̀ bí adásọ̀ ọ̀sọ̀rọ̀ sẹ́lẹ̀m ànábì kọjú pé ó sì bá tí mo tí mo bí láti ẹ̀rọ wà nàbí ìpè ń fajú ó síkiri àìjọ àwùlà àmà torí ipa láìní elékìsà ọjí òrìnà ìlọ́wọ́ ọba wà máa yìí dìríkà láàlọ́ ìyà zaka Orí ẹ̀jọ́ ti bèèrè, òun ní kí ló ti mọ̀, sọ́bẹ̀lú ọmọ ìgbẹ́gbẹ́ méjì òmìnira ọ̀rá, ẹ̀rọ bá ti rí ìdí mi, bẹ́ẹ̀ gbogbo bá ti rí ọgbọ̀n ọ̀dà náà, ìlànà ọmọ ti gbá ẹ̀sọ́ ìrọ̀ ọmọ ti gba ẹ̀sán o ẹgbẹ́ kan gbogbo àwọn bàbá ara yìí màmá wa tá ń fọmọ sílé ètò ẹjẹ́ ọmọ owó kí n táà fọmọ sí obìnrin ẹlẹ́ẹ̀kejì ẹ̀dẹ́kun ẹjẹ́ ọmọ ọba ọmọ ìṣọ́ ilé ẹjẹ́ wọn láǹfààní àti súnmọ́ wa ẹjẹ́ wọn láǹfààní àti rọrùn rẹ̀ mọ́ àwọn àgbàlagbà ẹjẹ́ wọn mọ ọ̀rọ̀ mọ̀ bá wọn ẹjẹ́ wọn rọ̀mọ̀ ní ilé ó dídí àfà ilé màbẹ́ bíbẹ̀ ó ní gbogbo tí ń ṣe ń pátá ilé ọdún tí ń ṣe ẹlẹ́kùn àdàwọ̀ ẹ̀rọ sọ ẹ̀rọ tó kálukú wọ́n sọ báyìí àìsí wádìí àwọn kan ní òsì sọ́ọ́ dìde wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n mọ̀ kó sẹ́kọ̀tì àràgẹ́rẹ́ bíi márùn kò kọ́ sẹ́ẹ̀dì ọ̀dọ̀ náà rẹ̀ ọjọ́ àárọ̀ jìnnà olóyin èrò jìnnà náà dùn èrò jìnnà olókè kọ́ àpẹẹrẹ náà máa sunkún náà kó mọ̀ ní ẹ̀sùn rẹ̀ fún mi náà mọ̀ ẹ̀sùn rẹ̀ fún mi ṣùgbọ́n ìwà bíi ọmọ wọ́n wà á ìbànújẹ́ ní wọ́n jẹ́ àwọn ibi ọmọ ọ̀rọ̀ ní sì máa gbọ́ ìbí ọlọ́run ìjà pẹ̀lú lẹ́nu bí ọ̀rọ̀ ìyàdá pọ̀ ẹnu ibi ẹni ọmọ ọjọ́ bẹ̀ níbi tọ̀tọ̀ ìwé mi wọ́n pé ọkàn náà ni wọ́n pè lájẹ̀ fún ọ. ìwé mi gbọ́ yé. wọ́n ti gbọ́ yé. yóò lọ̀rọ̀ lọ́wọ́. ẹni máa ń fi ọ́ jẹ́rẹ̀ àwọn bàbá wa ọmọ ìfọ̀nà ọ̀fẹ́ wọn náà ni wọ́n bá ní káàdì àwọn ọmọ jẹun ọmọ rẹ̀ wọ́n yẹ tó ń gbọ́nà lẹ́sìn kan ọ̀rọ̀ wọn nítorí ẹ̀ lọ́n pé a kí ni kí ni kábíyèsí ó sọ̀rọ̀ tọ̀ pé jù gbọ́nà lórí jẹ̀mọ́ra ìwọ̀n tó ń sọ̀rọ̀ lọ́rọ̀ mọ́rí òun nìyẹn ọ̀pọ̀lọpọ̀ òdòdó ń lẹ́yìn sí wọn torí àwọn àjẹmọ́ kù ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òdòdó ń lẹ́yìn sí wọn torí àwọn ọ̀ṣọ́ wọn kù ń ọ̀fẹ́ ta ọ̀fẹ́ fún ọlọ́gbàríkà ọ̀fẹ́ kí máa fẹ́ ẹ̀rọ máa gòkè ẹgbẹ́ rẹ ẹgbẹ́ rẹ ẹgbẹ́ rẹ lákọ̀ọ́kọ́ ẹgbẹ́ rẹ kò o bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe sádùúgbò rẹ náà jẹ́ wọn máa yára mẹ́rin rẹ báyìí ládùúgbò rẹ bẹ́ẹ̀ bá ti pìyàn lájẹ̀ ǹjẹ́ ọmọ sẹ̀lẹ̀sì ọ̀nà ní ti ń sẹ̀lẹ̀sì ọ̀hún bẹ́ẹ̀ ti pìyàn lóṣó ǹjẹ́ àṣàṣà ní ti ń sẹ̀lẹ̀sì ọ̀hún fún ti èyí in tó gbé ọlọ bí náà ní wípé òun náà gbọ́dọ̀ jẹ́ ti ọmọ àti ọ àfẹ́ ìṣe ti ọmọ sọ̀rọ̀ hàù hàù hàù hàù kí wọ́n tàbá bí ti kí tó mọ́ bẹ̀rẹ̀ ló sọ̀rọ̀ náà ọlọ́gbàkan ṣàǹbẹ̀wò. ọlọ́run ọba mi tí àlá òmìnir abarakẹ́ ló ń sọ́mọ̀ sí ọ̀rọ̀ tó bá bá bá bẹ̀rẹ̀ tọ́ńtọ́. àkọ́kọ́ ìdánilẹ́gbọ̀n mọ́rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ ni tó gbọ́ bèrè bèrè tó àti ọ̀gbọ̀tẹ́rì ti bẹ́ dára rẹ̀ tẹ̀kí yẹn yóò dùn ní nǹkan ọlọ́run yóò àwọn ọmọ rẹ̀ ní ti ọ̀nà àìníláàkẹ́ kò ń gbé orílẹ̀-èdè àwọn ọdún ní ti aláìbìkítà àbáàbá àbáàbá ẹgbẹ́ gbogbo orí àwọn ẹ̀sìn sí báyìí wọ́n ti dámà àbá ẹ̀rọ ìbẹ̀rẹ̀ ní ìṣẹ́ bẹ́ẹ̀ ní sílẹ̀ fíìt ìwọ́n bá wọ́n gẹ̀lẹ̀ ìwọ́n rẹ̀ pé àbá ẹ̀rọ ìgbọ́n ọ̀tẹ̀ ní ṣe ń bá yọ́n bàjá ìlànà ìlànà àbáàdì wẹ̀ náà ń bẹ. ayò kìí sí àwọn ìdàbà tí a àṣìṣe pé kẹ́yìn ọmọ fajúro bí ọ̀tá ìdí fẹ́ parẹ́ o. ó ń tàn kú ọmọ ẹ̀jẹ̀ wa ara rẹ̀ kí ni àfa àti wọ́n mọ gbẹ́rẹ́sì wà bọ̀ ọ̀rọ̀ àní wípé bùkátà obìnrin rẹ̀ ó ní ọgbà kékeré ní ìbọ̀gbọ́ ọ̀rọ̀ àmọ́ bóbá olóde sọ̀rọ̀ nǹkan àfa àkọ́wò ẹ̀rọ ọkùnrin ẹ̀tẹ̀kẹ́ ìyá ni. kó jẹ́ mi tí ọkọ̀ mi ọlọ́run àfa àkọ́wò àfa àkọlù ọ̀tá àtọ́rù mẹ́fà náà ti máa kó ọmọ mẹ́kọ̀ oníkọ̀ wọ́n mọ́ lókèétù wà lékèwù àti bẹ̀rù àfa àkọlù alágbòsí ni ọ́ lẹ́nu tó ti bàlágà kọ́ ọmọ sọ púpọ̀ mọ́ lókèétù pẹ̀lú alùbẹ̀rù kọ́dà ọ̀wọ́ ọ̀nà ìdíbẹ̀rù láìtì lọ lọ́gbẹ̀rù ah. àwọn ọ̀rọ̀ báyìí agbẹ́bẹ̀ jìnà sí láwùjọ dáadáa kágbẹ̀rù ọmọ kágbẹ̀ ọ̀rọ̀ kágbẹ̀ ọ̀rọ̀ àwọn náà sọ pé adáa tán ajọ́ ń sọ fún ara pẹ́pẹ́ ní àlékìísì ń bẹ́ẹ̀ ẹ̀rùn tó ọ̀bà sí ṣe pé ọba náà fẹ́ ọ̀rẹ́ àti ilé lọ́nu àwọn òbí rẹ̀ ní ìwé tó lọ ń bá níwá ṣe ilé ọ̀lẹ́gbẹ́ ń sẹ́yìn àṣìṣe fún wọn pé ọlọ́dọ̀ ìyàwó náà wọn náà sọ bẹ́ẹ̀ kò tẹ́ lọ́gọ́bẹ̀rún iṣẹ́ tí bẹ́ẹ̀ sọ ọgọ́bẹ̀rún ṣùgbọ́n gbogbo ń bá lọ́nà òbí tó bọ́ rẹ̀ lọ́rùn bọ́ ọ̀rọ̀ yìí ibi kí mo yìí náà nìkan ti kọjá bá ọ̀rọ̀ ọgbọ̀n ọ̀rọ̀ ọ̀rọ̀ kí mo ọkùnrin gbogbo ìjọ ọgbọ̀n ìjọ ìjọ náà jẹ àìgbárí ẹ̀ńbá náà mọ̀ wípé ìgbìmọ̀ ní gbogbo tí èsì ilẹ̀ tó ń sàbí àtàlẹ́ mọ̀ pé ah, mọ́bù sí òfin fẹ́ẹ̀sì mi àwọn àwọn ọ̀pọ̀lọ̀ tí wọ́n bá máa lẹ́míà níbi gbogbo olóòrùn ní òfin ọ̀dọ́ náà wọ́n dẹ́lẹ̀ àmọ́ ó pé àwọn ìgbẹ́gbẹ́ ọmọ fún mọ́ni. àwọn ìgbẹ́gbẹ́ ọmọ fún mọ́ni òdìjẹ́ ìdọ̀rọ̀ àwọn ìṣẹ́ àtẹlẹ tàbíkì àwọn gbogbo kò wọ́n bàjẹ́. àtẹlẹ tàbíkì àwọn gbogbo kò wọ́n bàjẹ́. lọ́pọ̀ sàánú wa o ẹni bá ti fẹ́ gbìyànjú láti bẹ̀rẹ̀ náà kọjá ọlọ́run bá mi fẹ́ sùúrù o. tó o bá ti ń gbẹ̀rẹ̀ gbóhùn sí ẹ̀dá kan lórí rẹ̀ kẹfẹ́ ìwọ náà lọ́ba ní kọ́rọ̀ tó ọ̀fẹ́ ìforíjì ọlọ́run ló gbára tí a fìyà jẹ́ òun mẹ́rin ni àwọn adákò sànú wa ọlọ́run bá bẹ́ sọ yẹ lọ́rọ̀ nìkan tó ti rí rí ọlọ́run bá kò mẹ́ lo àwa ọlọ́run bá sọ nìkan bẹ́ẹ̀ tí ọ̀nà sọ kó lẹ́yìn ayọ̀ àlàáfíà ìfọ̀kànbalẹ̀ látara dákùnsíwájú ọlọ́run bá ọkùn sọ rẹ̀ ẹjú mẹ́ta nàkìyà kọ́lẹ̀ jẹ́ ni tọ́lẹ̀ pé ọmọ ọkànlẹ̀ iná kọmọkọ́lẹ̀ iṣọ́ jẹmọ́ ìsì jẹ́ àtàkìsá ń bí eléyìí jẹmọ́ ìsọ́nà ń tóbi lẹ́nu rẹ̀ báyìí ìwọ náà lọ fẹ́ bá ọmọ mọ́sálásí ọlọ́dẹ kò sàánú mi ọmọ obìnrin tí mi bẹ̀rẹ̀ mọ́ mọ́kẹ́ délé lónìí kò sí ìhàn kan ọlọ́run gbogbo mímọ̀ sí wọ́n rẹ̀ ó sọ̀rọ̀ nìkan kò sí lọ kọ́dà bójú òfin ìbílẹ̀ láì nínú mọ́sálásí tí ó ní kálukú fún bẹ̀rẹ̀ dáadáa ó sì wá gbọ́ agbára lẹ́nu ọgbà òjìbá náà lọ

ìlà làlójú oorun tó ń tẹ́lẹ̀ lọ́bá fi hàn èsì ló fi wọlé o tó fi kọ̀tẹ̀lẹ̀ ọlọ́run mọ̀lẹ́kẹ́ ni o kọ̀tẹ̀lẹ̀ ọlọ́run ọ̀rọ̀ nílò kọ̀tẹ̀lẹ̀ ọlọ́run báyìí ló ń ṣe mọ̀ ẹ̀tọ́ lórí gbogbo àwọn nǹkan lẹ́yìn tó ń ti bẹ́ẹ̀ náà ẹn tí bàbá ni tí ó láàbòdà àyẹ̀kùn náà lápò ìyá ó bẹ̀rẹ̀

táìsì ti wà ọ́ọ̀dì wà ṣọ́ọ̀kì tó wà lọ́wọ́ náà àárọ̀ bàtà àárọ̀ bàtà àárọ̀ bàtà ṣọ́ọ̀kì. ní ìṣẹ̀mọ́ kí ó ṣe wà ní ọ̀dà báyìí. ìyá ọ̀rọ̀ gbọ́ làbá. gbogbo tí ó sì sọ gbogbo olóyún náà ẹ̀rọ bá wọn ṣe rí. ọ̀rọ̀ bá wọn ti ń bọ́ sí ẹ. àní ń tàbí bí mo wọ tọ́ọ̀bà tí ì wọ́n mọ̀ nípa àwọn tí ó bá ń sọ́rọ́ ẹ̀ mọ̀ wá bọ̀ náà ó sàánú ìwọ náà títà kò tẹ́ ìtàkù ìmọ̀ràn yìí ti ń lọ ẹ̀yìn o títà kò tẹ́ ìtàkù ọmọ ẹ̀sìn ní sinú ọ̀rọ̀ ọ̀dàláàfíà ọ̀rọ̀ yìí pé nǹkan náà ló ń ṣe yín kò sẹ́ni tí ń sọ ẹ̀jẹ̀ ẹ̀yọ́ ẹ̀jẹ̀ ẹ̀yọ́ ẹ̀rọ ẹ̀jẹ̀ Láàrín láàrín àwọn àlọ́

tá a lérò tó dẹ̀ wípé ẹnì tí wọ́n mọ̀ ní kékeré ń bẹ̀ lẹ́yìn tí ó mọ̀ ní ẹ̀yìn ìlẹ́nà mẹ́wàá àmọ́bìnrin náà fi rọ́ pẹ̀lú ìṣirò lọ́rùn ọ̀lùpàmù ọlọ́run tètè wá bá ọ̀dá kan sàmìdì fún ọmọ ìjọba náà yóò tẹ̀lé àti ẹ̀ka ìjọba náà tó gbọ́dọ̀ bá ìkà náà gbọ́dọ̀ bá ọlọ́sẹ̀ àbẹ́rẹ̀ kan wọ́n ọ̀rọ̀ lọ́wọ́ wọn ò kúrò ọ̀rọ̀ lọ́wọ́ wọn ò sàlùwàlá wọn ò kírun wọn ò rọjọ́ nígbà wọn ò bá rẹ̀ wọn ò jọ́ọ́bù wọn ò ṣerú lọ́wọ́ wọn ò jọ́ọ́rọ̀ sí wọn ò tìlọ́wọ́ àkùrọ̀lì yóò wá fi wọn síbi gbogbo àlàfo yòókù tó tún kù ní àlìjẹ náà irú omi ẹgbẹ́ kí oṣù yóò mú wọn pé kí wọ́n wà ní kẹ́mìkan ní àlìjẹ náà sí báyọ̀ bá fún àwọn àgbẹ̀rà ẹ̀bá kan tó gbọ́dọ̀ jẹ̀mọ̀ kéjì à ẹ̀rù tí ó jẹ̀mọ̀ tí ó pọ̀ ní ilẹ̀ tàwáríṣ níbi gbogbo wọ́nàwọ́nà ẹ̀kẹ́ ìgbọ́n àtàwọn ẹ̀pẹ́ wọn ọ̀dọ́ àwọn obì ọlọ́run ẹni tí wọ́n ti pẹ́ àà pẹ̀lú ẹ̀fẹ́ tó gbọ́dọ̀ wà báyìí ọmọ ọmọ ẹ̀rọ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé ìrọ̀lẹ́ ń bẹ̀rẹ̀ fún nǹkan kan tí ń bẹ̀rẹ̀ àjẹ̀mẹ̀lẹ́ ń bẹ̀rẹ̀ wá fún ẹ̀ kí ó ṣe nínú ìtọ̀rọ̀ náà láti rí òun bákan náà عالما بكتاب الله يتعلمه كان يوم قرآن دادا وسنة رسول الله صلى الله عليه وسلم يوم حديث النبي دادا ده كان وما يجري على ألسنة الناس يوم سبب منه يوم دادا yóò mọ̀ ìtumọ̀ rẹ̀ tí ó tòde lọ́wọ́ ìjọ lọ́tún lọ́sì eléyìí eléyìí òun àwọn títẹ́sì tó gbọ́dọ̀ wà láàrin olè tí ó bàbá mi tún àlá adúlá bẹ́ẹ̀bẹ̀ rẹ̀ dáadáa lọ́wọ́ sì mọ ewé tí ìbẹ̀rù ẹ̀bẹ̀ rẹ̀ lọ́wọ́ kò ní òkú tí ìbẹ̀rù ẹ̀bẹ̀ rẹ̀ dáadáa kò ní bẹ́ẹ̀ tẹ́tẹ́ wípé ọ̀tọ̀ níbi tí ẹlẹ́bẹ̀rẹ̀ lọ ọ̀tọ̀ níbi tí ẹ̀rọ lọ wọ́n mọ̀ àwọn ọ̀gbọ̀lọgbọ̀ ń bẹ́ lókè bọ́bá ní aṣọ bí àgbà kò ní òní èkìsà bí àgbà àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọ̀sọ̀pọ̀ kò ní òní àmọ̀pàtì bí àgbà òun òun fún tó rà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lókè bọ́bá sọ bí àgbà. kò lè láti sà bí àgbà. ọ̀rọ̀ ọ̀gbọ̀lọgbọ̀ náà láti sà tó rẹ̀. Allahu akbar. Ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ọ̀tọ̀ ìfẹ́ ìmọ̀rí ẹ̀tọ̀ tí wọ́n bá pátá ìrọ̀lẹ̀ bí wọn fẹ́ẹ̀mù ètò àwọn nǹkan tó ń tẹ̀lé ọmọ àṣọ báyìí mọ́nu ó gbọ́dọ̀ ní ìbáṣe pẹ̀lú ẹni tó fẹ́ bá mi tí àlẹ́ ó gbọ́dọ̀ jẹ gbóòdì yé bó ṣe abẹ́rẹ́ fẹ́lá ó bẹ̀rẹ̀ wà lọ́wọ́ lọ́wọ́ ẹgbẹ́ rẹ̀ bó ṣe yorùbá bó ṣe yíbò ó gbọ́dọ̀ gbò yíbò lọ́gbọ́ yíbò gbọ́dọ̀ bó ṣe ń gbọ́dọ̀ gbà wọ́sá èdè rẹ̀ yóò gbò yeke yeke jẹ̀mọ́ àátù zambi ní ọ̀rọ̀ rẹ̀ àwọn ìtẹ̀síwájú lọ́la lára àwọn ìwà tó gbọ́dọ̀ wà lára ẹni tí ó tù á àlà ìlàsọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ìṣesí ọjọ́jẹ́ sí ọ̀nà tó fẹ́ tú kẹ̀yì tí a ti tàbí ìṣàlẹ̀ rahman tọ́nà tọ́nà mú jẹ́bà tí ó gbà àfọ́nbẹ̀ kó ti jẹ́ àṣìṣì kó sì yọmú sí a àmà àti sọ́gbọ́dọ̀ tọ́gbọ̀ wọlá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. adúpẹ́ ọlọ́bàrin àwọn afárá ní ẹ̀sán rẹ̀ takú àtútọ́nu lórí chairman àti dáàbì jẹ́nà ní kí ọlọ́run abdulrasaq arúgbóṣúnà tó ń bẹ pẹ̀lú wa ilé ẹ̀ tí ó ń bẹ pẹ̀lú àwọn afáà wa ah, òun náà